um ẹ jẹ́ ká remain faithful o ẹ jẹ́ àgbà ọlọ́run gbọ́ ní gidi ẹ jẹ́ àgbà ọlọ́run gbọ́ o ọlọ́run ló ń ṣe gbogbo eh, nǹkan tá à ń rí yìí o ó le jù bẹ́ẹ̀ lọ mo máa ń sọ ó dìpù gan-an jù bẹ́ẹ̀ lọ hmm. ṣe rí èní yìí ẹ máa fún mi ní àyè dáadáa torí mo fẹ́ kí a sọ ọ̀rọ̀ mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ àṣírí ńláńlá kan fún yín mo dẹ̀ fẹ́ mẹ́nu ba àwọn kan tó jẹ́ olórí nínú ìlú nàìjíríà yẹn mo fẹ́ mẹ́nu bà wọ́n mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ fún mi dáadáa ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ fún mi. àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo wa gbogbo àwa YYP ni o mo fẹ́ kí wa pé ṣe eré orílẹ̀-èdè wa tọ́lọ́run tún ṣe dá padà fún wa ẹ̀ ó dá padà ni o tọ́lọ́run dá padà fún wa tá a ti wá regain nationhood wa tá a regain sovereignty wa yìí ó mà ti kóṣù mẹ́ta <laughs> ọlọ́run ọba àánú ó ní tó túmọ̀ sí o àwọn ò ní sọ fẹ́nikẹ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó bá lè wádìí kó lọ wádìí kó lọ wádìí spiritually and physically nǹkan tó túmọ̀ sí kó tún wádìí legally nǹkan tó túmọ̀ sí oríire ni o àti ṣoríire <laughs> ọ̀tá ń halẹ̀ girigiri àwọn ṣe kinní kan kí lẹ ṣe ẹ̀yin báwo ọlọ́run lòun ṣe nǹkan ẹ̀yin ní Fáráò ní ẹ máa parun ni ọlọ́run lòun ṣe nǹkan ẹ̀yin wá ń búra múra mú bí Goliath ẹ máa parun ni ọlọ́run ló ń jagun fún wa ọlọ́run ló ń ṣẹ́gun fún wa ọlọ́run ló dúró tì wá ọlọ́run ni ò dójú tì wá ẹ̀yin bá wo ọlọ́run lòun dé ẹ wá ní ẹjẹ́ bákan èèyàn lásán lásán ta ni yín gan-an ta ni òkè níwájú Zerubbabel ah, ẹ jọra yín lójú gan o ẹ jọra yín lójú gan ẹ gbéraga burúkú gidi ìyàn dájú játijàti <laughs> ṣe rí láàrin oṣù mẹ́ta yìí gbogbo àgbáyé ti mọ̀ pé Ọlọ́run ti dá orílẹ̀-èdè wa padà ó ti àti kúrò àjáde ni o jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́ ara rìn jáde jẹ́jẹ́ kúrò nu Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ni Ọlọ́run ló gbé wa kú o ọlọ́run ni o ọlọ́run ló ṣàánú fún wa o ah, ọlọ́run kú ṣe amalgamation wọn ó ti expire kò sí mọ́ nothing tó dá dúró mọ́ wọ́n máa tó mọ̀ tó mọ̀ wípé n tó kù lẹ́yìn amalgamation is just an arrangement wọ́n máa tó mọ̀ ó kù díẹ̀ àní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n á wá rí i pé àwọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá rárá rárá rárá níbikíbi ọlọ́run alààyè ó ti gbé wa dúró fún oṣù mẹ́ta yìí ah. till end of time ni o kò sí tó yẹ mọ́ <laughs> kò sí tó yẹ tẹ́lẹ̀ o kò sí tó yẹ láíláíláí tẹ́lẹ̀ ṣẹ́rú gba àwọn tó ń rò pé àwọn fẹ́ máa ṣe gìrìgìrì gàràgàrà yẹn àwọn ọba wò ṣẹ́rú oṣù mẹ́ta yìí ọlọ́run ti ṣèyanu ó ti dúró gbogbo àgbáyé ti mọ̀ pátápátá in fact láàrin oṣù mẹ́ta yẹn olórí adelé wa olórí oko bàbá wa wọ́n ti fi ìwé ránṣẹ́ sí UN gbogbo àwọn international bodies yẹn oríṣiríṣi ìlú láti introduce ara wọn pé àwọn lólórí ìjọba ilẹ̀ yorùbá o democratic republic of the yorùbá o àwọn ni àwọn báyìí báyìí o àwọn làwọn ẹ̀dẹ́ o pẹ̀lú àwọn tíìmù àwọn òpó àwọn ti sọ káàkiri àgbáyé wọ́n ti introduce yẹn káàkiri àgbáyé yẹn ò yẹ tẹ́lẹ̀ lẹ́rìn àwọn tó ń ṣe wọ́n ran wọ́n ran ìṣe ń pa mí ẹ̀yin báwo à ń rìkọ́ọ̀dì gbogbo nǹkan tẹ̀ ń ṣe à ń rìkọ́ọ̀dì gbogbo rádaràda tẹ̀ ń ṣe lórí encroachment invasion aggression oppression intimidation fair tactics gbogbo act of terrorism tẹ̀ ń ṣe à ń rìkọ́dẹ̀ fún yín gbogbo ẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́ to the smallest thing tẹ̀ ń ṣe ẹ̀yin gba fóònù àwọn èèyàn àbí ẹni ẹ̀ tán bá ní diy nínú àbí ọ̀rọ̀ yorùbá nation ayé gbogbo yín ti bàjẹ́ àyàyàyàyà kábíyèsí ọlọ́run ha bóyá lẹ́mọ̀ túmọ̀ nǹkan tẹ̀ ń ṣe bóyá lẹ́mọ̀ mo sọ fún yín sẹ̀ ẹjọ́ tí ICC ò gbọ́ rí ẹjọ́ tí ò dárí ó máa gbọ́ lórí yín ó dẹ̀ máa dá lórí yín mo lè àṣọ yín gidi gan ni o mo lè àṣọ yín pé gbogbo crime ten commit ah <laughs> kò sí sọ́rí inú ẹ̀ o kò sí lọ lófo inú ẹ̀ máa san ẹ máa san ẹ mọ àwọn míì tẹ commit pàápàá bóyá lè mọ̀ páǹṣọ yín ní gidi ẹ mọ àwọn míì tẹ commit already ó wà ń bẹ́ẹ̀ àwa mọ̀ mọ̀ kó jọ fún yín ẹni tẹ́ ń rò pé ń halẹ̀ ẹ ti pa lẹ̀kùn ẹ pa náà ẹ pa àbí oríṣiríṣi ò bá ọ̀nà náà sọ àwọn olè ń bá wí ta lórílẹ̀‐èdè tọ́lọ́run gbé kalẹ̀ ta lẹ́yìn fáráò yín parun sẹ́ẹ̀ àníyé sọ gòláyàtì yín kú dànù ni odi jẹ́ríkò yín wó dànù ni ẹ̀yin àti ta ni ọlọ́run ló ṣe léèkì ṣèyàn <laughs> ẹ adákẹ́ àwọn òye mi tiẹ̀ mọ̀ọ́mọ̀ sọ fún wọn pé ẹ máa bá mi kójọ dáadáa because àáfẹ́ tó jẹ́ pé bóyá tí ó bá dojú ẹ̀ wọ́n á sọ pé ẹ fún wọn ní twenty years ẹ fún wọn ten years àìrọ̀ o ká má ẹ máa parun síbẹ̀ ni ẹ máa parun ṣọ́ọ̀kì á wá gbé yín pé ibi tẹ bá rò pé sùn sí <laughs> nígbà tẹ bá máa fi jí ẹ kàn ṣe welcome to guinea kan prison ni ẹ̀wọ̀n làwọn wà níbo báwo ló ṣe jẹ́ wọ́n á dẹ̀ rọra fún yín fáìlì yín kẹ́ fi àsìkò kẹ́ fi kà dáadáa èyí tí ò bá yé yín bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn gbọ́ fáìlì yín rèé tiwọ́ rèé tiwọ́ rèé tiwọ́ rèé <laughs> ah, ọlọ́wọ́n bàánú mi ní sọ jù bẹ́ẹ̀ lọ báyìí ẹ máa wòran ṣe ẹ rí yẹn ẹ lè rí ṣe o ṣùgbọ́n act of terrorism tẹ̀ ń ṣe ìjìyà burúkú ló máa já sínú ayé yín ìjìyà burúkú burúkú ló máa já sínú ayé yín kẹ́ lè pàdánù kẹ́ lè pòfo ni o ó dẹ̀ dùn mí ṣá pé kí ló wáá dé tí gbogbo yín kí ló dé tẹ́ ya játijàti báyìí ṣé ẹ tiẹ̀ wá ní èèyàn gidi ní àráùndì yín ni kí ló ṣẹlẹ̀ gan-an kẹ́ máa ní èèyàn gidi rárárárá lẹ́gbẹ̀ẹ́ yín tó máa sòótọ́ fún yín tó máa bá yín sọ̀rọ̀ tó máa gbé yín jókòó tó máa fi nǹkan yé yín ayé yín bàjẹ́ gan o orí yín burú gan ni irú ìgbésí ayé jàtijàti olè wá ayé tí ò fi tọrọ fún anybody ni ayé yín òun yàn rárá báwo lèèyàn ṣe máa wà tí ò ní ní èèyàn kan tó máa gbé jókòó tó máa fi ah, eh, ọ̀nà ibi tó ń lọ yẹn ọ̀nà parun ni o ah, báyìí ni báyìí ni báyìí ni tá a dẹ̀ yé yín tẹ́ ẹ̀ sá padà ń bẹ̀ irú ẹ̀dá wo ni yín ah oh god hmm. hey, hey. ó mà ṣe o ó mà ṣe o ìgbà mi ó máa ń dùn mí pé IYP tí ó yẹ kí ọmọ Yorùbá kó máa ṣe rádaràda rédèrèdè ṣá ah ládùúrè tọ́lọ̀ ń ṣe fọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ti lọ bájèjì jẹ ti bájèjì mórí yín ti burú pa kò burú fúnra yín lẹ pé o kò sí ní tẹ́ lè ṣe fún DIY o ó ti wà establish o ọlọ́run ló gbé jókòó ọlọ́run ni o lórí àpáta ayérayé ló wà o nínú ìmọ́lẹ̀ ọlọ́run alàyè ló wà o nínú àṣẹ ọlọ́run alàyè ló wà o kò sí nǹkan tẹ́ lè ṣe ó dúró gidigba ó dúró dáadáa till end of time bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ò sí ní tẹ́ lè ṣe ọlọ́run ló ṣe kìí ṣe èèyàn á ọlọ́run ni kìí ṣe èèyàn kò sí bàbá ńlá kùn tẹ́ lè ṣe ẹ̀yin àti tani ẹ̀yin báwo àìjọra yín lójú o ẹ ti jọra yín lójú jù àá kí ló ṣẹlẹ̀ ẹ jọra yín lójú débi pé ẹ mọ nǹkan tọ́lọ́run ṣe ẹ rí agbára Ọlọ́run nínú ìrìn àjò yìí níbi tẹ́ ẹ jọra yín lójú dé ni níbi tí ìparun yín dẹ̀ máa dé nìyẹn títí láíláí tí ò yí padà ẹ̀yin rádaràda òfò wọ̀nyí láàárín oṣù mẹ́ta yìí náà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run Ọlọ́run ṣe ìyanu fún wa àti ní newspaper àní à broadcast yàtọ̀ sí àgbo àwọn mídíà wa tó ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n dúró yàtọ̀ sí wọn oríṣiríṣi láìpẹ́ yìí ẹ máa tó a máa launch website IYPDIY <laughs> ó ga jù ó ga jù ẹ̀yin náà rí i pé ah, ẹ̀ ẹ jọ àwọn ọ̀dọ́ wa <laughs> ọlọ́run kẹ́ wọn gidi ah, agbárí pọ̀ ọlọ́run àánú o wọ́n ń ṣe iṣẹ́ ibi tọ́lọ̀ wá ṣe ìyanu dé ni pé tí n bá bá wọn sọ̀rọ̀ tí n bá pè wọ́n tí n bá ní ah, báyìí báyìí báyìí ẹ jọ̀ọ́ kí n tó sọ délẹ̀ ibi tẹ́ ẹ máa mọ̀ pé ọlọ́run ló rìnrìn àjò yìí o ṣe mọ̀ pé ó ti yé wọn tí wọ́n bá máa gbé jáde ẹ máa ròó pé wọ́n wọnú nǹkan tí ẹ sọ yẹn ni níbi tẹ́ ẹ ti máa mọ̀ pé àlọ́ ọlọ́run ló ń rìn ọlọ́run ló ń rìnrìn àjò ó dàbí ìgbà tó ọlọ́run pé Moses ní pé kán lọ kọ́ àk ọlọ́run júwe fúngbà tó máa sọ fáwọn tó máa ṣe ó ti yé wọn ti mọ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ló ń rìn ọlọ́run ṣèyanu o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbọ́ ìròyìn dáadáa ká dẹ̀ máa gbọ́ torí àwa báyìí ìgbà tán kọ́ ní òyìnbó yẹn ni a lè kà ṣàrí nígbà tó ti di ti yorùbá ah ọlọ́run ṣàánú hmm, oh god àwọn ìbọn ṣe àpótọ́ ẹlòmíín bá ń sọ òyìnbó ló ń tàbọn so àwa tá a gbọ́ yorùbá jẹ́ rí pé àbí kọ́ ọlọ́run ṣàánú àánà tún tàbọn lórí èdè wa <laughs> a lè kà ọlọ́run ló ní kàn ṣe broadcast ìyẹn la máa fi ń gbọ́ kí iná kọ sínú ẹ̀ ó yẹ kí gbogbo á bẹ̀rẹ̀ sí ní kọ báyìí èdè wa ni o wọ́n fi ṣèkà fún wa ni o ó yẹ ká kọ dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbọ́ dáadáa ẹni tó bá lè kà ẹ máa kà ẹ máa gbìyànjú ẹ láì bá láì bóyá ìdúró èmi báyìí sìn mo lè rí láì méjì kan kà lẹ́ni tó bá tún dọ̀la díẹ̀díẹ̀ ó dòun náà nìyẹn ẹ jẹ́ ká máa kà ká máa gbọ́ ìròyìn yẹn dáadáa toró máa jẹ́ kí a mọ bó tún ṣe ń lọ káàdẹ máa fetí sí àwọn tíìmù wa àwọn tíìmù wa oríṣiríṣi nǹkan náà máa ń sọ ní nǹkan ọpọlọ dáadáa ní nǹkan ìgbésí ayé dáadáa ẹ jẹ́ ká máa gbọ́ wọn dáadáa ẹ jọ ẹ jẹ́ ká máa wá time ká máa listen sáwọn èèyàn wa tó wà lórí twenty four seven programs ẹ jọ ẹ jẹ́ ká máa gbọ́ ọlọ́run àtúbọ̀ wà pẹ̀lú wa láìpẹ́ wẹ́bsáìtì tí màmá jáde <laughs> ẹ̀yin náà máa rí i pé ó ga jù àwọn ọ̀dọ́ wa ń ṣe iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ gidi gidi gidi and àwọn IYP wa indigenous Yoruba people ọlọ́run máa ti ṣèyanu fún wa ẹ jẹ́ a remain focus o. So lórí nǹkan tó jẹ́ nǹkan tiwa fún orílẹ̀-èdè wa ẹ má jẹ́ àwo tàwọn tó ń jíwèrè ṣe ẹ lọ gba fóònù wọn ẹ lọ fún wọn lówó ẹ lọ gbé wọn ẹ lọ ṣe kinní kan káyé wọn fi bàjẹ́ sínú ẹ má wọrí ara yín lé wọn lórí ètò ni mo sọ fún yín ọlọ́run ló ṣe lè kí i ṣèyàn àwọn àti ta ni ẹ ṣáà ní sùúrù fún mi lénìí àṣírí tí ẹ gbọ́ nípa àwọn oníranù rádaràda ẹ má gbọ́ ẹ má gbọ́ dáadáa ẹ ní sùúrù fún mi mo fẹ́ kọ́kọ́ focus lórí ọ̀rọ̀ IYPD IY náà ká kọ́kọ́ sọ̀rọ̀ gidi kéèyàn má kọ́kọ́ gbé tàwọn oníranù dání ọ̀rọ̀ gidi ni ká kọ́kọ́ sọ sọ ọlọ́run ṣe ìyanu fún wa o iṣẹ́ ń lọ àwọn ọ̀dọ́ wa ń àwọn adelé ti wa à àwọn yóò ga jù ọlọ́run tiẹ̀ ni kì í ṣèyàn